Travel from Lagos to Ibadan by train, text one. ẹnikẹ́ni tó bá fẹ́ lọ láti Èkó síbàdàn lè bá ọkọ̀ ojú irin lọ tó bá fẹ́ gun ọkọ̀ ojú irin yìí yóò lọ sí Ìdó ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló fẹ́ràn láti máa gun ọkọ̀ ojú irin nípa èyí àwọn ibùsọ̀ díẹ̀díẹ̀ ní a ó kàn kí a tó dé Ìbàdàn àwọn ni Agége Ifọ̀ àti Olókè méjì owó tí ènìyàn ń san nípa gígun ọkọ̀ ojú irin kò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ń lọ nípa ọkọ̀ ojú irin fẹ́ràn láti máa ṣe fàájì nínú ọkọ̀ yìí. Questions on travel from Lagos to Ibadan by train, text one. Níbo ni ènìyàn ti lè gun ọkọ̀ ojú irin tí ń lọ láti Èkó sí Ìbàdàn? Ǹjẹ́ àwọn ènìyàn fẹ́ràn láti máa gun ọkọ̀ yìí? dárúkọ ibùsọ̀ mẹ́ta tí a ó kàn tí a bá ń gun ọkọ̀ ojú irin láti èkó sí ìbàdàn. báwo ni owó tí ènìyàn ń san fún gígun ọkọ̀ yìí ti pọ̀ tó? kí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gun ọkọ̀ yìí fẹ́ràn láti máa ṣe nínú rẹ̀? Travel from Lagos to Ibadan by train, text 2 ẹnikẹ́ni tó bá fẹ́ lọ láti èkó síbàdàn lè lọ nípa ọkọ̀ ojú irin tó bá fẹ́ gun ọkọ̀ yìí yóò gùn ní ìdó àwọn ibùsọ̀ tó kàn kó tó dé ìbàdàn ní agége ifọ̀ àti olókè méjì ọ̀pọ̀lọpọ̀ ènìyàn fẹ́ràn láti máa lọ nípa ọkọ̀ ojú irin nítorí pé owó rẹ̀ kò pọ̀ púpọ̀ ọkọ̀ yìí láyè nínú àwọn ibùsọ̀ tó sì wà kí ó tó dé ìbàdàn pọ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ìjókòó tí ó wà níbẹ̀ rọrùn lọ́pọ̀lọpọ̀ Questions on Travel from Lagos to Ibadan by Train, Text 2. Níbo ni ìdó wà? Ìdí wo ni àwọn ènìyàn fi fẹ́ràn láti máa lọ nípa ọkọ̀ ojú irin? Báwo ni àyè ti ṣe pọ̀ tó nínú ọkọ̀ yìí? Ṣe àpèjúwe àwọn ìjókòó tí ó wà nínú ọkọ̀ yìí.